السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí àyìn ọlọ́run tí ọba tí ìlú yẹ lérí àwọn orí àti ìdẹ̀ra rẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tí ó ń ṣe fún wa asáde ọlọ́run kò níbi aburú òyíròyé ẹ̀mí wa àti aburú iṣẹ́ ọwọ́ wa dájúdájú ẹni ọlọ́run bá fi mànà nìkan ló mànà òṣìṣẹ́ tó lè ṣí lọ́nà ẹni tọ́lọ́run bá nù òṣìṣẹ́ tí ó lè fọ̀nà má ó jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allah ó sì jẹ́rìí pé ọlọ́run yìí kò pé méjì bèlè mẹ́ta òun náà ló sì rán òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hùn àríwá àárí wàsálàm sí gbogbo àgbàlá yìí kí àti ọlọ́lọ́hùn kó máa bá pẹ̀lú àwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n máa àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá ló gbà kó má dáwọ́dú lórí àwọn yìí kó kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá lẹ́yìn eléyìí súra ẹlẹ́ẹ̀keje nínú Al-Qur'an àyà ìkẹrìnlélọ́gọ́ta súra 7 àyà 64 òun là ń ṣàlàyé lọ́wọ́ òun ló wá gbé wa lọ sínú súrọ́tù Hud súra ẹlẹ́ẹ̀kọkànlá nínú Al-Qur'an àyà ìkejìlélọ́gbọ̀n àkàlànà ìkẹtàlélọ́gbọ̀n la fẹ́ máa tẹ̀síwájú lérí ẹ̀ lérí ọ̀rọ̀ ànábì Nóòhù àti àwọn èèyàn rẹ̀ àti kí ni tó padà kẹ́yìn àwọn èèyàn wọ̀nyí àti kí làwọn ẹ̀kọ́ tí àwa mùsùlùmí tí a kọ́ mbẹ̀ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبرى ألا يرى لهم تيرولي تنقل تفسير القرآن pẹ̀lú sísádi الله أبا أسو asúkú lọ́dọ̀ àṣìntọ́nù ọlọ́run ṣe wa níbi ètè àṣẹ ìtọ́nù kó mọ́ borí wa ọlọ́run kó là níbi ètè àṣẹ ìtọ́nù ká mọ́ kó sí àwọn kòtòwáàt àwọn ojú ọ̀nà kìlìkìlì ètè àṣẹ tó là kalẹ̀ ọlọ́run kó mọ̀ jẹ́ àwòrán ọ̀nà náà ọlọ́run mọ́ bí ẹsẹ̀ wa kó lójú ọ̀nà tààrà ìtọ́lọ́run ò wí tánà bí ó ṣàlàyé ẹ̀ ọlọ́run mọ́jẹ́ kó rú yẹ́nu ẹ̀mí wa bèlépá sọ jáde àlàyé táwọn sálàf tí wọn ò ṣe in tó jìnà ságbọ́yé àwọn sálàf nípa àyà Qur'an ọlọ́run mọ́jẹ́ kó jẹ́ pé làwa ò máa ṣe gbogbo ẹmọ́ lólójú òpó ẹ lè rí ẹranko kan nù gbó àyàfi kó ní òpó tí ń tọ̀ ní gbogbo àwọn tí wọ́n máa dẹ tàkúté ojú òpó yẹn o ni wọ́n máa wá káàkiri yóò dán yọ pé akọ ìhùkà rẹ ojú òpó yẹn wọ́n á dẹ tàkúté sí tàbí kí wọ́n gẹ́gun kábẹ̀ wọ́n ti mọ̀ pé kò ní rin ọ̀nà míì. kódà bí wọ́n bá ń lé wọn ojú yẹn náà ni wọ́n máa gbà pọ́rọ̀ àwọn mùmìnì ti rí nìyẹn ojú òpó àwọn sálàf ó là ń tọ̀ torí pé ọlọ́run ní kuntum khayra umma ẹ̀yìn mùmìnì náà lẹ́dá jù nínú gbogbo ìjọ gbé kalẹ̀ ìjọ mùmìnì oníjọ tó ga jù ìjọ mùmìnì ló dáa jù àwọn olọ́lọ́ ń dojú ọ̀rọ̀ náà kọ níjọ́ náà kò sẹ́ni tọ́lọ̀ ọ̀rọ̀ náà kọ bí kò ṣe àwọn sọ̀hábà àwọn olọ́lọ́ dojú ọ̀rọ̀ nìkọ ọlọ́run láwọn ló dáa jù ọlọ́run wá ní rọ̀súlà ní báàdì mẹ́ta yánà pẹ̀yàtẹ́bẹ̀ sàbí ìrìn mọ̀mìnì ẹni bá yà pa ànábì tó gbé tànábì jùúlẹ̀ tó takò tànábì lẹ́yìn tí àlàyé ọ̀rọ̀ tó ti dọ́dọ̀ rẹ̀ tí wọ́n ti fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ fún tí ò dojúrú tí ò sí kọnu kọ́họ́ ń bẹ́ẹ̀ ń wá ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sójú àwọn ọ̀nà àwọn mùmíní mẹ́nuhúmùlì mùmínún àwọn wo ni onígbàgbọ́ òdo ní àwọn náà làwọn sọ̀hábà torí pọ́lọ̀ láwọn ló dáa jù àwọn lágbọ́dọ̀ mọ tẹ̀lé ọlọ́run sì ju wa níwe nínú suratul hashiri walladina ja'u min ba'dihim yaqulun àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sọ́ọ́bà kò sí tí ó ń wí ju pé rabbana firi lana wa li ikhwanina alladina sabaquna bil iman àwọn tí wọ́n ti ṣáájú wa ní gbàgbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ páwọn la àwọn àwọn làwọn ń tọ̀ lẹ́yìn ẹni tó bá wá ní òun ò ní tọ ojú ọ̀nà wọn kò sí ojú ọ̀nà tí ó tọ̀ ju ojú ọ̀nà àṣẹ ìtọ́ọ̀nù òun náà lójú ọ̀nà àánú ìlànà bíbí sọ pé kọ́ìrù nẹ́ẹ̀sì kọrù ní àwọn tó dáa jù nínú àwọn mùmìní láwọn mùmìní tí wọ́n ń bẹ nínú ọgọ́rùn-ún ọdún tèmi ànábìṣẹ́ mi ń bẹ fún mọ́lẹ́dínà yàlúnahùn àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn ìyẹn lọ́gọ́rùn ọdún kejì àti kẹta bẹ́ẹ̀ ajẹ́ pé àwọn sọ̀hábà àwọn tàbíùn àtàwọn tàbíù tàbíìn àwọn yẹn náà ni al-qurunul mufaddala àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó lọ́lá ju àwọn ọgọ́rùn ọdún yòókù lọ ànábì tó bá di lẹ́yìn ẹ̀ aburú máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí ẹni tí ń bá ń fẹ́ islam tó má tó fẹ́ gbọ́ àgbọ́yé quran àlàyé tí wọ́n bá ṣe náà ni ó máa jáwélé wọ́n ti sin obì ká jáwélébì ló kù kò sí tuntun tẹ́nìkan fẹ́ mú wá tayọ táwọn èèyàn ti ṣàlàyé tó bá lọ ṣàlàyé kan tayọ tiwọn kò sí tó ṣe ju pé ó kó sínú kòtò wá ti ṣe ìtọ́nù ọlọ́run sì sọ́nù suratul Baqara ọlọ́run ní látẹ̀tẹ́bì òkùtù wá ti ṣètọ́n iná olàkùn àjúwò mubin ọlọ́ni ó dókúrú fi sílìmì káàfà wà látẹ̀tẹ́bì òkùtù wá ti ṣètọ́n ṣe ìwọ̀ ọmọ ni àbí yóò tútù mú ọ nígbà tó ń ká gbọ́gbọ́ náà يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo etí yín kí lẹ̀ fi ń gbọ́ tẹ bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè ṣe yín láǹfààní ló ń fẹ́ sọ yìí èyí téèyàn gbọ́ tí tọ́ni sọ́nà òdòkúlù fi sílìmì káfà àkọ́kọ́ nìyẹn tapá tẹsẹ̀ yín ní kẹrún sínú Islam ẹ má ṣe ààbọ̀ ẹ̀sìn ẹ ṣe ẹ̀sìn lódidi gbogbo ara yín torí tẹsẹ̀ yányán ní kẹjù sílẹ̀ fún Islam wala tattabi'u. wala tattabi'u khutuwati ìṣiṣẹ́ èṣù ìgbésẹ̀ àṣeyìtọ́n àwọn ọ̀nà tẹ́ṣù là kalẹ̀ ẹ má ṣe tẹ̀lé kí ni tó tẹ̀lé dájúdájú àṣẹ̀tọ́ tẹ̀rí yẹn lakum fún yín àdúwò mubin kò jẹ́ nǹkan kan ju ọ̀tá tó fojú hàn lọ Abdullahi ibn Mas'ud náà ṣàlàyé ọ̀rọ̀ yẹn láti orí ahọ́n Ànábì wípé òjíṣẹ́ ọlọ́run tí bẹ̀ọ̀kẹ́ ọlọ́run àtọ́lọ́lọ́run bẹ̀ẹ́ fún sọ ó ní kọ́tọ̀ lánà rọ́sùlọ́ ìkọ́tọ́n òjíṣẹ́ ọlọ́run fa ìlà gbòòrò ó fa ìlà mú gbòòrò ó jẹ́ òòró báyìí wà kọ́tọ̀ ayàmí ní ìkùtùtọ̀ wà áàrùn ọ̀tún ìlà tó gbòòrò yẹn ó sì tún fàṣẹ́gbé òsì rẹ̀ bẹ́ẹ̀ pakọ́l hádà sírọ́tì mustakim fattabi'uhu èyí tó gbòòrò yẹn ànábì ní ojú ọ̀nà mi tó tọ́ nìyẹn tó dúró tọ́ tí ò wọ́ tí kò gun fattabi'uhu oníkẹ́ ẹ máa tẹ̀lé wala tattabi'u ẹ má ṣe tẹ̀lé àwọn ọ̀nà kéékèèké tó yà kúrò lójú ọ̀nà yìí fatafarọ́kọ̀ bí kò máa ń sàbìlì kó má bàa gbé yín kúrò lójú ọ̀nà tààrà wọ́n wá ní kí ni sírọ́ọ̀tù yẹn bí mẹ́rin ni wọ́n tú sí al-islam as-sunna al-qur'an àfa ṣàlàyé ẹ̀ pé gbogbo ẹ̀ náà nǹkan náà ní ń wí kùránì ò lè gbọ́yé àyàfi pẹ̀lú súnà súnà náà ò lè wáyé àyàfi pé kùránì ló ṣàlàyé ẹ̀ fún wa kò wá sí tí méjèèjì ń ṣàlàyé ju islam islam náà ni yóò ju ọ níwèé méjèèjì láti ṣàlàyé wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run gbọ́dọ̀ ṣe ní ìbámu pẹ̀lú táwọn wọ̀nyí ṣàlàyé kò gbọ́dọ̀ yápa sí o gbọ́dọ̀ sọ pé o fẹ́ mú tuntun wá tó bá ti ló fẹ́ mú tuntun wá o fẹ́ kú lójú ọ̀nà nìyẹn èyí ni ò túmọ̀ páà lè ṣe tẹ̀fsìrì ìṣáárí a lè fọ̀rọ̀ wérọ̀ kò sọ bẹ́ẹ̀ kò sọ pé a lè ṣe istimbat kò sọ pé a lè fàdájọ́ yan ṣùgbọ́n ìlànà wọn náà ìpìlẹ̀ wọn náà láàmà fi ṣẹ̀rí tàbí mọ́ wọn ẹ̀rí tàbí mọ́ fàdájọ́ yan tàbí mọ́ mú àwọn ọ̀rọ̀ tó bá ń tí ń lọ lọ́wọ́ mu láfi mọ́ mu jáde ọlọ́run ọba in tí ó yẹ kó lójú ọ̀nà tààrà yìí ọlọ́run mọ́jà wọn ò lè dé bẹ́ẹ̀ bisimilahi rahmani rahim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ aláìrọ̀ nínú sọ́rọ̀tù keje àyà ìkẹrìnlé ní ọgọ́ta súra sẹ́wọ̀n àyà 64 ibẹ̀ láti lọ sínú sọ́rọ̀tù Hud súra ẹlẹ́ẹ̀kọkànlá a sọ̀rọ̀ anẹ́bì fún wa ṣùgbọ́n bí ń ṣe ń pè wọ́n wọ́n ń fi ẹ̀sùn kan ànábì Nóòhù nínú tí wọ́n sọ fún Nóòhù lánàá tá a kà nínú alukur'an òun náà ni pé àwọn èèyàn yẹpẹrẹ àwọn tẹnu tọrọ nílùú ní tẹ̀lé àwọn ọ̀lẹ àti àwọn tí làákàyè wọn kò mú bérebére àwọn tí kò ní ìrírí àwọn tó ṣe wípé wọn ò láròjinlẹ̀ ìwòye àti ìgbé ọ̀rọ̀ yẹn wó wọn ó lábùjẹkù àwọn tí ìròrí wọn ò tí ìdàgbàsókè àwọn ni wọ́n ń tẹ̀lé wọ́n tún fi ẹ̀sùn wèrè ìyẹn ni orí yíyí wọ́n tún fi kan ànábì nóòhò nínú suratul mu'minun sura 23 aya 25 sura karùndínní ọgbọ̀n àsúra kẹtàlélógún aya karùndínlọ́gbọ̀n wọ́n tún fi ẹ̀sùn kan ànábì wa Nuhu alayhi salatu wassalam Suratul Mu'minun kí ni wọ́n sọ ń bẹ́ẹ̀ Ẹjẹ́ ká mú láti 23. Bismillahir Rahmanir Rahim. Wa laqad arsalna Nuhan ila qawmihi faqala غيره أفلا تتقون الله ni wọ́n kọ́ àrùsánlẹ́nu ha ní ti pàápàá kí ni túnmọ̀ ní ti pàápàá dájúdájú láìsí èméjì ń bẹ́ẹ̀ àrùsánlẹ́nu ha ìlànkọ́ omi àtiránúhù níṣẹ́ sáwọn èèyàn rẹ̀ fàkọ́lá ya kọ́ omi ó ní ẹ̀yìn èèyàn mi ọgbúdùn lọ́à ẹ máa jọ́sìn fún Allah máa làkómìnrin láàáhìn kò sí fún yín ọlọ́hun míì ghayruhu ẹni tó ẹlẹ́ jọ́sìn fún tẹ́ ẹlẹ́ wárí fún àyàfi Allah afala tattaqun ẹ̀yọ̀ anípáyà ọlọ́run níbí. فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم alìmọ̀láwù àti sàlàyé àwọn mọ́láwù ńlánà àwọn abẹnugan àwọn awon àwọn awon àwọn aláṣẹ àwọn àgbààgbà àtàwọn ẹtẹnu wọn tọrọ àwọn ìjòyè àwọn olórí alẹ́dínà káfàrú àwọn tí wọ́n sá ìgbàgbọ́ nínú àwọn ìjọ rẹ̀ wọ́n ní máa áàdá ilẹ̀ àbáṣàrùn ẹni tí ń sọ̀rọ̀ yìí ẹ̀wò tí ń lò máa áàdá ẹwọ bọ́lọ̀ ń ṣe gbé yẹn wá máa eléyìí ẹ̀pá àwọn alágbára náà àtàwọn bí ọbẹ̀ náà bá rìn ní tàǹbàbà rẹ̀ ńlẹ̀ eléwòónú bí wọ́n sì máa ń sọ ní àwọn tí ń bí àga ọlá tẹ́nìkan bá sọ̀rọ̀ kan wọ́n ni eléwòónú talélé gbólóhùn yẹn wọ́n fi yẹpẹrẹ èèyàn nínú ni mọ́ àádá eléyìí ò jẹ́ nǹkankan ẹ́ bánàdà ilẹ̀ àbẹ̀ṣẹ̀rọ̀ èèyàn lásán níbi tí يريد أن يتفضل عليكم yùrídù ayàtàfà dọ́là àlékún kò sí tí ń fẹ́ ju kó fẹ́ jẹ gàba léyìn lórí ó fẹ́ jẹ́ olórí ni léyìn lórí ó fẹ́ jẹ́ ẹni tá a máa wárí fún ipò ló ń wá. wàlá ṣá àwọn àǹsàlà mẹ́ra ìka. tó bá gbọ́ lọ́n fẹ́ ni tó fẹ́ ràn yàn lóòótọ́ bí ń ṣe ń wí màláìkà lọ́lọ́run ó rán kò ní rán èèyàn bíi tiwa sí wa. ma sami'na bihadha fi aba'ina al-awwalin. etí ń wí ìtinú à ń wí àwọn ògbọ́rú ẹ̀rí látọ̀dọ̀ àwọn bàbá àwọn alẹ́ àwàlẹ́n àwọn ẹni ìṣáájú àwọn ẹni àkọ́kọ́ àgbọ́kànrú ẹ̀rí wọn ò sí lé gbọ́ kí nìdí tí wọn ò fi lé gbọ́ àwọn bàbá tí wọn ò ṣẹ́ bọ́ asàlàyé ànábì wa Adam tó jẹ́ bàbá ńlá ẹ̀dá abara abul bashar ẹ̀dá àkọ́kọ́ kò sí èṣù kò sòsà àwọn ọmọ rẹ̀ méṣù wọn ò ní sìn asàlàyé bí òòṣà bó ṣe déré orílẹ̀ bó ni wọ́n ṣe wá fẹ́ gbọ́ pé jíṣẹ́ kan rọ̀súùlù fẹ́ wá ìtànàbí Adam ti ń sọ fáwọn ọmọ rẹ̀ òfin bí wọ́n ṣe lólé ayé ni kẹ́bà àwọn àfọ̀ ní tẹ̀psìrì ṣe ṣàlàyé ẹ̀ báyìí lẹ́sẹ̀ mọ́ fẹ́ra yín wọ́n ní ìbejì ìbejì ní ìyàwó rẹ̀ ń bí ọkùnrin kan obìnrin kan yóò wá sàlàyé èyí tí wọ́n ìbí bá pa wọ́n pọ̀ ọkùnrin àtobìnrin tí wọ́n jọ bí papọ̀ ò lè fẹ́ra wọn àfi kóbìnrin ni ó fẹ́ ọkùnrin míì kọkùnrin mi ò fẹ́ obìnrin míì àwọn tí ó mọ̀ sàlàyé fún wọn nìyẹn àwọn àwọn àbájá yóò mọ̀ sàlàyé ẹ̀ ṣùgbọ́n kò sẹ́bọ tẹ́lẹ̀ tẹ̀síwájú. ìwà ìlà ọdún bíi jíǹ فتنة فتربصوا به حتى حين wọ́n wá sọ ìpẹ́ èèyàn ìnùhùwà nóòhù yẹn kò jẹ́ nǹkankan ìlà àrọ́jù ló ń àyàfi ọ̀rẹ́ nìkan bí i tí ó ti yí lórí jìnnà àǹjànú ti fọwọ́ bàá jìnnà orí ẹ̀ ò pé mọ́ bí ìjìnnà ó ti ya wèrè sẹ́rọ̀ pé ìṣesí wọn náà nù wọ́n sọ sánàbí náà sallallahu alaihi wasallam tí a fà ní wàsáìlì mùtàkọ́bálà ní fàdá kọ́wùlà kàfàárí àsọ́ọ̀bá ti olè jìnnà ọ̀rọ̀ táwọn kèfèrí ń sọ pé orí ànábì yìí wọ́n mọ́bà wọn sọ́wọ́ ọlọ́run sì clear rẹ̀ nínú Qur'an ma anta bi ni'mati rabbika bi majnun èyí ṣe wèrè tẹ̀síwájú àfà fatarabbasu ẹ̀yà lọ́ra ẹ má sọ pé tẹ̀lé o ẹ ní sùúrù o ẹ má tẹ̀lé o ẹ jẹ́ ẹ wò dáadáa o hatta hin fúngbà díẹ̀ gbogbo tí ń sọ ẹ sá padà lẹ́yìn tó ó wá ní rọ́bì ǹzúrì níbi máa kàtàbùn ọlọ́run sí o wọ́n ti pè olókùrọ̀ èèyàn ní bẹ́ẹ̀ ìgbà tí núhà anábì hù tí ó gbò tí ó rẹ̀ wọ́n bá ní ọdá táwọn ó sì ń àwọn ó lẹ̀ ọ́ pa nínú sọ́tù àyà ìkẹrìndínní ọgọ́fà ọlọ́run bá sọ mbẹ̀ kí ló wí. قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين ẹ̀bọ̀rọ̀ قالوا wọ́n ní ìwọ núhù لئن لم لئن لم تنته يا نوح bá tí núhù bá dáwọ́ tí ò bá ṣíwọ́ níbi ìmọ̀ pé àwọn kúrò nídìí ó ṣàṣísìn ṣùwá ìyàgúsà ìyàrúkọ̀ nẹ́sùrọ̀ tí wọ́n sọ nì àwọn òṣà yìí tínú ò bá ṣíwọ́ ń bẹ̀ tí ò bá yé sọ pé káwọn ò fi òṣà yìí lẹ̀. látàkùnánà mínàlì màrìjùmí a ó di ọ̀kan nínú àwọn tá a lẹ̀ lóko we are going to stone you àwọn ó lẹ̀ lóko pa sábà pé ní ọ̀sán ọ̀nà sọ́rọ́tù yàásín náà nu iná lanàrìjùmọ̀nẹ́kùn alẹ̀yìn lóko wálẹ̀ àmọ́sán nákùn nínú àdábùn àlè ìyà ẹlẹ́ta ẹlòrò yóò sì tọwọ́ wa jẹyìn bí wọ́n sì ń ṣe sáwọn ànábì ọlọ́run ẹ̀rí gbà tá ẹ̀ẹ́ adi àwọn ìran adi ìran sàmúdáwà ẹ̀rí pé wọ́n ní kí wọ́n lé àwọn kó lò ní ànábì Lut ẹ lé wọn kó lò àwọn ilé ìfẹ́ sọ páwọn làwọn mọ́ ṣàlá ń gbé abádé bẹ́ẹ̀ ẹ̀rí ẹ wọn kó lò ní wọ́n sọ banish them wọ́n bá ti lé wọn ẹ̀ pé mo sọ níjẹta pé nínú ètè tí wọ́n máa dá fáwọn onímọ̀ bí kí wọ́n sọ pé ẹnu ẹ̀ gbọ́rọ̀ ó àwọn aláṣẹ ìlú fín kèésì ìṣọmọ ìlú yìí wọ́n bá ní kí wọ́n lè kó ń in tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n rí pé ọ̀rọ̀ rẹ̀ òdodo ni tí àwọn èèyàn bá sì ti lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ànù táwọn wà táwọn fi ń tú àwọn èèyàn jẹ àṣírí rẹ̀ ó tú wọ́n bá lé apá nǹkó náà lù ilé òye pé gbogbo àfáà wọ́n ní bùkátà sí nǹkan méjì alákọ̀ọ́kọ́ wọ́n ní bùkátà sí lílo ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ní bùkátà sí belong dáadáa èyí gan ló ṣáájú kọ́lọ́n kó wa tó lẹ́yìn eléyìí nínú sóràtà ń bá bọ̀ nígbà tí wọ́n àkíúzì ẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n sì tún sọ ń táwọn ó ṣe fún àyàtà wọn bá bọ̀ nínú sóràtù húdù ìyẹn súrà tẹ̀síwájú ń قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين آية 33 نية ìtẹ̀síwájú آية 32 آية ìkejìlélọ́gbọ̀n àwọn èèyàn nóòhù wọ́n sọ fún nóòhù pé fàǹfà tí ń bá wọn ṣe ti pọ̀ jù ń bá wọn jiyàn ó dá ń gbà náà fàtínà bima tu'iduna in kunta mina sadiqin gbogbo tó ń ṣàdéhùn ẹ̀yìn ilé ayé parẹ́ ẹ̀yìn omi òkun agbègbàlẹ̀ ayé rẹ̀ jẹ́ o jẹ́ o dé ní ìsìn bó bá dé lódòdó ní ọ́ nínú fiction tó àbá yìí kànú ayé àkẹtàlélọ́gbọ̀n ó ní qala innama ya'tikum bihi Allah innama ya'tikum bihi Allah in sha'a dájúdájú ọlọ́run nìkan bá ṣe tú sí nìyẹn ọlọ́run nìkan ló lè mú wá bá yín o inṣáà nígbà tó bá fẹ́ wama antum bi mu'jizin ẹ sì lè sámọ́lọ́n lọ́wọ́ ẹ lè dọ́lọ́n lágara nígbà tọ́lọ́n bá fẹ́ kí yàmì ó ṣẹlẹ̀ ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان إن كان الله يريد أن يغريكم هو ربكم وإليه ترجعون أنا بنوه ولا ينفعكم نصحي نصحي نصيحة متين شيء ìkìlọ̀ tí ń ṣe ìṣítí tí ń ṣe fún yín láyàǹfàrùkùn kò ṣe yín láǹfààní kò wúlò fún yín in àrọ́tù an ansọ halatom tẹ́mi bá sì ń gbèrò láti kí yín lọ ẹ kò sáǹfààní tí ó ṣe nǹkan lọ òyìnrìndò àyẹ̀wò ìyàkùn tọ́lọ̀n bá sì fẹ́ payín run tọ́lọ̀n bá fẹ́ jẹ yín yà tọ́lọ̀n bá fẹ́ nù yín tí ò fẹ́ kẹ́ ẹ mọ̀nà torí pé yùgù ìyàkùn nì pé ọlọ́run fẹ́ nù wọ́n ọlọ́run ò ní jẹ́ kẹ́nìkan ó sọnù tí ìbá ṣe pé ọlọ́run fẹ́ jẹ onítọ̀hún níyà ọlọ́run fẹ́ kó ń ni òfin jẹ́ ó mọ́nà àwọn ṣàlàyé fún wọn pàápàá tíra àkídà tí mo lánàá wọn ṣàlàyé ẹ dáadáa wípé tọ́lọ́run ọba bá fìyàn lẹ̀ sínú ṣìnà tó sì fẹ́ parun wípé ìjìyà ni fífi sílẹ̀ sínú ìṣìnà ẹ jẹ́ tí ìpọ́lọ̀ ń kàn mọ́mọ́ ṣe lọ́nà torí pé tí òjíṣẹ́ bá ti wá báyàn téèyàn bá ti lè kọ tí ọ̀gbìn sí ọ̀rọ̀ tó jíṣẹ́ mọ́ wá ìjẹníyà rẹ̀ ni pé ọlọ́run wàá jẹ́ kọ́kàn ń tàn ó dípa kò ní gbọ́mọ yóò wá máa jẹ́ ìjìyà àìgbọ́n táwọn òjíṣẹ́ wí tẹ́lẹ̀ lábí ń kì wá lọ bí nǹkan bá ń bẹ lọ́wọ́ nínú ìwà àbàjẹ́ ìwà àbàjẹ́ kan bẹ lọ́wọ́ wa ìṣe kan bẹ tí ò bá tọ́lọ́ mu báwọn àfáà bá ń ti wí fún wa ní ká máa gbọ́ ká máa gbà ká sì máa lò ó lẹ́sẹ̀kẹsẹ̀ bá àti ẹ̀rí lò lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́mi wọ́n gbà pé dodo ni ká sì mọ́ ṣàtakò ká mọ́ pè wọ́n nírọ́ ká mọ́ gbógun tì wọ́n kọ́lọ́ mọ́ bá a fi ìyà àìní mọ̀nàmọ́ jẹ wá téèyàn wà lọ jìyà nínú náà ìní wọ́n fi tú sí pé bọ́lọ̀ bá fẹ́ pa irun tọ́lọ̀ bá níyà fi jẹ yín nà sí à ìṣítí ìkìlọ̀ mi ò ní ṣe yín láǹfààní kankan tẹ́lẹ̀ wúwa rabbukum wa ilayhi turja'un torí pé olúwa yín Allah ni olúwa yín ilé ìtùrìjàun ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́sẹ̀ rí padà sí ọlọ́run ní àmì yakulu naftara àwọn àǹfààní láàrin yìí ọlọ́run bá lè kí ọlá tún rọra sẹ́rí kúò níbi ọ̀rọ̀ ànábì nóòhò padà wá sọ́rọ̀ ànábì wa Muhammad torí pé ọlọ́run ọba ń sọ fún àwọn kùrẹ́ṣí ìró àwọn ìjọ kọlọ̀ràn sí aláyàkókò nàkí tí wọ́n ti takò àwọn òjíṣẹ́ in tó ṣẹlẹ̀ sí wọn irú ẹ̀ lọ́lọ́wọ́n bá ń fún àwọn kùrẹ́ṣí látorí ahọ́n ànábì kí wọ́n lè gbọ́ kí wọ́n lè ṣe làákàyè kí wọ́n má ta kọ̀rọ̀ ànábì kí wọ́n lè tẹ̀lé kí wọ́n lè dẹni tí ó là lọ́lọ́wọ́n ní amyakulu naftara ṣé wọ́n ń sọ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iftara ṣé òun náà ohun ni ṣe ọ̀rọ̀ tánàbí ń sọ ìṣẹ́ wọ́n sọ pé òun lóhun àbárò sọ ló wọ́n pè tẹ̀síwájú àfà ọlọ́run sọ fún ọ̀rẹ́ ànábì ìnìfìtàrọ̀ ìtùkù tó bá yẹ pé mi ni mo hun ọ̀rọ̀ yìí tó járò sọ tèmi fàálẹ́yà ìjìrọ́mí ẹrù ẹ̀ṣẹ̀ ni èmi ní rú o wà á ní ẹ̀bàrí ohun mímọ̀ tó jìrì mọ́ èmi sì mọ́wọ́ mọ́sẹ̀ èmi bọ́wọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tẹ́yìn ń dá ìyẹn ni wípé tó bá yẹ pé mi lò kúrọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ orí mi ni ó máa wà ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀ṣẹ̀ ti yín mi ò ní bá yín rù ìyẹn ni pé ànábì ń jẹ́ kó yé wọn pé òun mọ aburú tí ń bẹ nínú kádàádá pa irọ́ mọ́ lọ́hùn ṣé ọ̀pọ̀ lọ́n sọ́nu kùránì wípé wàlọ́ takọ́ wàlá àlẹ́yìn náà bá àdọ́lá àkọ̀wéèlì bó o bá lọ hun ọ̀rọ̀ kan mọ́ àwọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ la àkọ̀bùnáú mini hubili yemin á fọwọ́ ọ̀tún wa gbá mú náà á sì fa ika san ọrùn rẹ̀ á fàjá ni kakini ohun síta. fama minkum min ahadin anhu hajizin. ká já ika san ọrùn ànábì tánábì bá fi tiẹ̀ kọ́rọ̀ ọlọ́run kò sẹ́ni tó lè dọ́lọ̀ ń dúró lérí kó mọ̀ já pé a ò sì wo tà náà bì títí ń jíṣẹ́ láti jọ yìí ṣe bẹ́ẹ̀ yọkan iná ló kàn déédéé fi kún ọlọ́run á fa iṣan ọrùn ẹ̀já tó bá já kí ló ṣẹlẹ̀ ó dòkú nù èèyàn ò sì ní kúkú kó má jẹ kú nira àwọn onímọ̀ ṣègùn wọ́n ní ká sọrùn èèyàn já kéèyàn ó survive kéèjá kéèyàn ó yé goodbye nìyẹn ayẹ́fẹ́ kò sáyè túbá bí ṣe ń fi ikùn náà lájà ìníwọ́n tó ń fi ọ̀rọ̀ ara rẹ kún ọ̀rọ̀ ọlọ́run torí owó tó fẹ́ gbà gbogbo owó tó fẹ́ gbà yẹn sì ní tọ́rọ́kọ́bọ̀ ní e mo ṣàlàyé lánàá gbogbo owó àná di tọ́rọ́kọ́bọ̀ lónìí àbí àwọn mọ́tò tí wọ́n lò lánàá ọ̀bọ̀kún mẹ̀sí olóyè ọlọ́yẹ benz two hundred ǹjẹ́ wọ́n lè tán bá gbé kalẹ̀ tí wọ́n fún àwọn ọmọ ní pé kéèyàn mú kan nínú méjèèjì àwọn ọmọ ìsìn ò ní mú benz two hundred iphone ni wọ́n mú torí benz tó wá bẹ́gùn òpùrọ̀ mọ́lọ́n mo sọ̀rọ̀ fíbùtù lánàá nígbàtí fíbùtù jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sáré ẹlòmí ṣògbọ́n owó torí fíbùt ọmọ ara rẹ̀ eégúnṣẹ́ ẹlòmí ló yàwó rẹ̀ ẹlòmí ló nǹkan ọmọkùnrin ẹ̀ ẹlòmí dọ́gbẹ́sára egbò àdáàjínà torí pé ẹlòmíì digunjalè ó pààyàn nígbà tó tún jalè torí àwọn tó mọ̀ọ́nú ọkọ̀ gbogbo wọn ló pa tán lápá fún wọn bá lọ wílé nínú wọn àbúrò rẹ̀ ń bẹ ń bẹ ìyá rẹ̀ ń bẹ ń bẹ nítorí fíbùtù fíbùtù ọ́ nìsín kò ní kọjá kẹ́nikẹ́ni wò ń gáràjì pọ́kọ̀ kọjá wọn ò ní wò ó ṣé torí tọ́rọ́kọ́ báyìí wọn tọ́lọ̀ ń sọ bá nábì lòfin wa ń purọ́ mọ́ lọ́hùn torí pé o fẹ́ kọ́lé gbogbo ilé tí wọ́n kọ́ lánàá mo la Abẹ́òkúta ní nǹkan bí ọdún ó ti pẹ́ṣá ní ara 1995 95 ilé tí wọ́n kí ẹnìyẹn pé onílé ọlọ́kọ̀ ojú omi ilé yẹn mo rí ilé yẹn lábẹ́kúta ládùúgbò tí mo lọ ah, ah, ilé yẹn mi ò tí ẹ̀mẹ̀mí kan kọjá lè pọ́n ní ilé tí sàn ní mọ̀ wá sí tó kí ẹni tó ní nìmú ní ìṣẹ́lẹ̀ mo wá wò láwò tún wò àṣẹ yé ilé ńlá iná ni mi ò kà sílé bẹ́ẹ̀ sì làwọn ilé àná náà irú ìlú wa ní ìsìn ilé tí wọ́n kọ́kọ́ fi páànù tí è ṣe ẹ̀ṣà yẹn tí è ṣe ẹ̀kan tàbí kókó tí wọ́n fi ró ilé òní ìsìn wọ́n bá bù wọn gan ò ní gbà torí wọ́n fi lé wọn hàn mí ó ti dẹgẹrẹ mìtì ilé ọ́pùsì àkọ́kọ́ ní bàdágírì ò lè gbé bẹ́ẹ̀ ti dẹgẹrẹ miti ó ti di relics kí ni wọ́n ń pè ní relics àṣẹ́kùbọ̀ afárù orí palókù bẹ́ẹ̀ nìkan máa ṣe ìrún lánàá nítorí tọ́rọ́kọ́bọ̀ ẹ wá wo ìyà tí ó jẹ lọ́dọ̀ Ọlọ́run ń ló fi sọ wípé náà lànà sọ pé tí n bá dàdà parọ́ mọ́ lọ́hùn tí n bá hun ọ̀rọ̀ kan tí mo wá ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́hùn kí ló pé fàlàyé. ẹ̀yà ìjà ọ̀rìn wà á ọrùn ni ó wà ànábì jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ má sọ pé òun dàdà kan ẹ má sọ pé òun fúnra òun ti mọ ìjìyà tí ń bẹ nínú kàkúrọ́ mọ́lọ́run tàbí káhun ọrọ kan kásàbítì ẹ̀sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tí ẹ̀sọ́dọ̀ ọlọ́run lọ̀rọ̀ náà ti wá tẹ̀síwájú. wà ṣe ìyá lóṣì àdáhùn láyé yóò nílà ní kọ́ọ̀mì gáì àwọn padà fàlà màkánù. òun náà ní Ibn Kathiri sọ kún in ìfàrọ̀ ìtùrú fa àláyà ìjìrọ̀ mi ó ní ayé fa ismu dhalika àláyà ayé fa ismu dhalika àláyà ẹ̀ṣẹ̀ rẹ̀ wà lórí òun wà á nà bàrí òun ma tùjìrì mú pé láìsà dhalika mufta'ilan wàlà muftarọ̀ lè á ní àìlámú inda Allahi mínàlẹ̀ ọkùnbà tí lèmọ̀kádàbà àlè ẹ̀rí lè á ní torí pé dájúdájú èmi alámù mo nímọ̀ máa nípa ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ mínàlẹ̀ níbi ìyà lèmọ̀kádàbà àlè fún tó bá purọ́ mọ́lọ́n tó fi ká ànábì fẹ́ ó kìlọ̀ pé man kadaba alayya muta'ammida falyatabawwa maq'adahu minan nar ẹ ń bá mọ̀ọ́mọ̀ tó fojúlẹ̀ tó purọ́ mẹ́ni ànábì ọ̀rọ̀ tí mi sọ ó ní mo sọ ní tí mi ò ṣe ó ní mo ṣe kò ní ìdí kó ń tọ̀hún kó ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ń bolòun ó kó lọ fọwọ́ ara rẹ̀ wábi tí ó jókòó sí nínú iná alẹ́bísí ni ma ń kọ́ láà ní hadithan yúrọ yàrọ wàfi riwaya yúrọ àná òkàdébó ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kan nípa àmì tó sì mọ̀ pé rọ́ ni nínú riwaya mi tí wọ́n sì ti sọ pé rọ́ ni ọ̀rọ̀ yẹn fa òun gan làkọ́kọ́ òpùrọ́ náà sallallahu alayhi wa alihi wa sallam àbá wọn sàlàyé yúrọ̀ yẹn làwọn àbá wa tẹpá mọ́ wípé gbogbo àdísì tó bá ti rí o gbọ́dọ̀ sọ fáwọn èèyàn o gbọ́dọ̀ ló àbí kó kọ́ lọ wádìí kí ni àwọn onímọ̀ nípa àdísì sọ sádìsì yẹn lálàáfíà bí ò lálàáfíà àwọn ìṣòro tó wà náà àwọn tíra bí àmùsùn náà fàrí lánàá àwọn ìṣòro tó wà náà àwọn tí àbí kọ́lá ṣe hù torí pé gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ń tí wọ́n ti ẹ̀ àná bí lè mọ́ rí bẹ́ẹ̀ irú ẹ̀ ló wà nù kọ́lù làásìs rẹ̀ tẹ̀ǹkíwù yẹn òun ni wọ́n ṣe ń ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ yìí dọ̀ ọ̀rọ̀ tí lẹ́sẹ̀ yìí náà tọ̀rí ikọ̀ tààlùmí tí a ń pè ní tààlìmù tààlìmù yẹn afáhùn sàtífíkéètì ẹwọ ọ̀rọ̀ kan tó wà ń bẹ̀ nígbàtí ń sọ̀rọ̀ àníyàn pé mélòó mélòó ni iṣẹ́ náà tó gbé àwọn iṣẹ́ ayé wọ̀ pẹ̀lú pàníyàn wá wá da yóò bá di iṣẹ́ ọ̀run ìyẹn pé iṣẹ́ òun iṣẹ́ burúkú ni ṣùgbọ́n torí pa aláníyàn tó dá ọlọ́run bá ní yóò bá san wá lẹ́san dáadáa lórí ẹ̀ làwọn àfọ́ àbí ní níyà bó wọ́n ṣe máa ń sọ náà ní ìrántí bí wọ́n ṣe máa ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ìtumọ̀ ni pé lọ́dọ̀ tí wọn èèyàn lè ṣaburú pẹ̀lú àníyàn tó dá tó bá lọ wo tálímù tí mo mí tàwọn ti jọun onípupa wọn kọ́ sálẹ̀ wọn ní mọ̀ọ́dọ́rọ̀ kìí sí àwọn tí wọ́n ṣe ń tẹ́ǹsí o àwọn tálímù tálímù ti jọ tí ewé tó rí ewé tó gbẹ ojú ewé rẹ̀ onípupa rẹ́sírẹ́sì yẹn wọ́n ní mọ̀ọ́dọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí o àdápa rọ́mánà bíi ni o àgbélẹ̀ ìrọ̀ ni ẹ má lò ó ìwọ sì ti lò ó ọlọ́run kó ṣàánú wa tẹ̀síwájú wa ó hìyà ìlà Nuhin. ó hìyà ìlà Nuhin min qawmika من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون الله أنجس نوح أوحى الله إلى نوح لما استعجل قومه نقمة الله بهم وعذابهم لهم فدعا عليهم نوح دعوته التي قال الله تعالى مخبرا عنه أنه قال ربي لا تدر على العبد من الكافرين ديارا ìyẹn tí ọ̀rọ̀ Ibn Kathir ni mo kà yẹn nínú tafsiri ẹ̀ nípa ayá yìí ọlọ́run ọba àlejò ọlọ́ránṣẹ́ sí nóòhù pé ìrẹ́ nóòhù anẹ́hù pé dájúdájú láàrin yóò mìnà kò sí ẹnikẹ́ni tí ó gbàgbọ́ mọ́ nínú àwọn ìran rẹ̀ jọ rẹ̀ ìlà mọ̀nkọ́dì àmànà abẹ́ni tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ ó bá àmọ́ ṣe nàṣíà ó bá àmọ́ ṣe gbogbo wàhálà wò ní gbàgbọ́ mọ́ fàlà tàbẹ̀tà is bímọ kánú ìyàfọ̀ àìlú mọ́ banú ara rẹ̀ jẹ́ pẹ̀lú kíni lórí nǹkan tí wọ́n ń ṣe torí náà mọ́ banú ara rẹ̀ jẹ́ o mọ́ bara rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ o wọn ò lè ṣe kíni wọn ò lè gbàgbọ́ mọ́ falatahzan aleihim mọ́bàánú ara ẹjọ́ lé wọn lórí tẹ̀síwájú àfà ọlọ́run ní wọ́sùnà ìlú fúlùkà alìfúlùkù bí máa náà asàfihàn wá lọ kan ọkọ̀ ojú omi bí a yóò nìna lábẹ́ ojú wa báyìí lábẹ́ àmójútó àwọn ọlọ́run ní àyà yìí àwọn àyà tí a ń ṣàlàyé níbi tó gbà wá bí ọjọ́ mẹ́ta nígbàtà ń sọ pé fún mẹ́sítàwà ala al-arsh arahman ala arsh istawa tó gbé wa lọ síbi àwọn alkọ̀wáìd àwọn àlàkalẹ̀ àwọn àgbékalẹ̀ téèyàn gbọ́dọ̀ gbọ́ yé kó tó lè máa tú àwọn tó ní ń ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀ irú rẹ̀ níbi ayúnì náà torí bọ́lọ̀ ń lo ayínú ojú tí ń sọ pé ọlọ́run ni ṣùgbọ́n àwọn àpá wa ní ó dá láṣejù àtàládàádálẹ̀ ńgbà tó bá ń béèrè iye ojú tó ní torí kò sọ yẹ ojú ẹ̀dàkùn sójú méje ni wọ́n ní bídíà ló ń ṣe yẹ in tó sọ nìkan náà ló sọ wàwọ́ yìí náà àti tọ́sọ́nà ti wá wala tukhatibni fil ladina zalamu la tukhatibni fil ladina zalamu nípa àwọn tí wọ́n jẹ́lẹ́bọ àwọn alábòsí mọ́ wulẹ̀ pa àwọn mọ́ má jàgbẹjọ́rò fún wọn má nípa àwọn ọ̀rọ̀ wọn ti parí má bá mi sọ nǹkan kan pa wọn kò sí tó ń fẹ́ gbọ́n pa wọn mọ́ náà ẹni tá tẹ̀rì ni wọ́n ẹni tá ṣe kí ni tí a máa tẹ̀rì òun ni wọ́n tẹ̀síwájú wọ̀yẹ́sìnà ìfúríkà wà kúrìyà náà فعرض عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون أراني أربي النوه ويصنع الفلك إنسي قيام wà kúlàmà mẹ́rọ àlẹ́ ìmẹ́là ń mi nǹkan òmíì gbogbo ìgbà tí àwọn mọ́láwùtà sọ yẹn àwọn olórí àwọn aṣáájú àwọn alágbára àwọn tọkùlú àwọn sànmọ̀rí àwọn abẹnugan àwọn onípò àwọn aláṣẹ tí wọ́n bá ti ń kọjá lọ́dọ̀ ẹ̀nú àwọn kèfèrí sọ́kìrò sáàkìrò mìnìwò wọ́n ma fi sàwẹ́wà wọ́n ma fi ṣe kí ni àwàdà wọ́n ma fi ṣe yẹ̀yẹ́ kọ́ọ̀lá قال إن تسخروا منا lẹ́yìn bá ń fi wá ṣe yẹ̀yẹ́ lónìí. فإنا نسخر منكم كما تسخرون. àsìkò kan ń bọ̀ àwa náà ń bọ̀ wá fi ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ṣe ń fi àwa náà ṣe yẹ̀yẹ́ o bẹ́ẹ̀ ṣe ń ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ń fi àwa ṣe yẹ̀yẹ́ àwa náà ń bọ̀ wá fi yín ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ anábì inú olùsọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lékẹ́ ọlá subhanahu wa ta'ala ó ń ṣàlàyé ìṣe àwọn wo ni ìṣe àwọn aláìgbàgbọ́ nígbàtí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n bá ń bá wọn sọ òdodo gbàtí àwọn òjíṣẹ́ ọlọ́run bá ń bá wọn sọ òdodo ọlọ́run bá ń sọ ìṣe àwọn aláìgbàgbọ́ kí ni ìṣe wọn òun náà ni wípé wọ́n máa fi àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí ló wá dé tí wọ́n fi ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n gbà wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn kì í ṣòdodo wọ́n gbà pé wọ́n kàn ń dara wọn láàmú ni ó dàbí ẹni tí ń mutí téèyàn lóhun òmu kí ló dé tó fi mutí yẹn ẹni tó bá mú tayé kò ní mú tọ̀run yóò àbú sẹ́rin kàkàkàkà sẹ́nìkan ti lọ tó dé rí gbogbo sàárè bí èèyàn bá gbẹ òkú náà lè yóò bá ń bẹ̀ tí ó gbẹ tọ́ ayé tó wá ètò yẹ kó jẹ o tún jẹra ọlọ́run sì fún lówó ni wọ́n ní fílẹ̀ bá wọn àwọn táwọn fẹ́ jà gan àwọn sì ń jà sí kò tí àwọn jẹ jẹ ẹni ìfà ọ̀tọ́ sí bí fàbá sì wọlé tọ́yàn béèyàn ò bá jí fàfàfà ní fà lọ wọ́n bá máa ń sọ bẹ́ẹ̀ <laughs> ọlọ́run ní ọ̀rọ̀ wọn yẹn kò rí bẹ́ẹ̀ nínú tọ́lọ̀ ní kí ànábì nóòhù kó fi kan ọkọ̀ àlẹ́wà pákó wàdìsáàr àti dúsùr òun ni àyà yẹn mú wa òun náà ni ṣe mọ̀ pé ìgbágbó kíní ọ̀pẹ wọn a máa fi kan lé abẹ́mọ̀ kódà wọ́n sì ń lo tàgbọn yẹn igi àgbọn títí di sin ó sì máa ń lé èso gan kìí lè wọ̀ nínú àwọn tó wá mọ̀ nípa ọkọ̀ ojú omi tí wọ́n máa ń kàn wọ́n máa ń lo ìgbágbó yẹn wọ́n máa ń lo kíní ọ̀pẹ wọ́n sì máa ń lo pákó wọ́n á sin mọ́ra wọn kò náà fi ń ṣọkọ̀ ojú omi yẹn àbá onítẹ̀fsír wọ́n ní ànábì nóòhù aléìsọ̀láàtù wàsàlám apákanú wọ́n ní ọgọ́rùn ọdún ló fi kí ni mo wí ọgọ́rùn ọdún ló fi gbin gíyẹn wọ́n ní wọ́n ń wọ́n ní ọgọ́rùn ọdún náà ló fi kan ọkọ̀ that's years ìyẹn táwọn apá kan nínú àwọn salaf tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n àyà kùránì ò ṣe kí ni kò mú jáde gẹ́gẹ́ bí kùránì ṣe sọ pé ànábì Nuhu lò ẹgbẹ̀rún dín àádọ́ta ọdún láyé apá kan náà àwọn salaf ní one thousand two hundred and forty gangan lólò ẹgbẹ̀rún àti igba àtogójì ṣùgbọ́n ẹgbẹ̀rún dín àádọ́ta ló fi pèpè ló fi jíṣẹ́ apá kan náà àwọn salaf wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kùránì ò ṣe kí ni kò gbé yẹn jáde àlàyé òun ni àwọn sálàm ni wọ́n ń ṣe fún wa kí ọ̀rọ̀ ànábì Nuhu kó bá lè yé wa kó lè yé wa nítorí náà ọlọ́run bá lè kí ọlá ó ń tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ àfáà wàyà sinawìl fúlùkà ó dàgbà ti kà á. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه فيحل عليه عذاب مقيم سوف تعلمون من يأتي عذاب يخزيه láìpẹ́ láì jìnnà ẹ̀ ń bọ̀ wá mọ̀ ẹni tí ìyà tí yẹpẹrẹ ẹni ìyà tí yẹ̀yẹ́ èèyàn bó ṣe mú wá gan ni àdábùn yòó sí ìyà tí ó yẹ̀yẹ́ rẹ̀ láìpẹ́ láì jìnnà ẹ̀ mẹ́ni tírú ìyàwó wà bá. sẹ́yìn rò pé àwa ẹ̀ á ṣe ẹ̀ẹ́ báyìí ìyà yẹ̀yẹ́ ìyà tí yẹ̀yẹ́ èèyàn láìpẹ́ láì jìnà tí ó padà wá ṣẹlẹ̀ sí wàyà hìlù àdábùn mùkímù dá ìmú ìyà tó ṣe pé yóò jẹ gbére tí ò ní ìyà náà wà ṣẹlẹ̀ sírú wọn ẹ̀ ń حتى إذا جاء أمرنا وفارت النور الله ni ata ida ja amuruna bọ́rọ̀ ti rí nìyẹn anábì Nuhu ń kan ọkọ̀ anábì Nuhu ń gbẹ lójoojúmọ́ àwọn èèyàn ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ àwọn mùmí ní òsì pọ́njọ́ náà ọkọ̀ yẹn ò ṣe é sáré kàn wọ́n ń ṣe díẹ̀díẹ̀ àwọn sálàm wọ́n sàlàyé bọ́kọ̀ náà ṣe gùn tó ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ ń pa ẹ̀ ẹnu wọn ò kò àwọn míì lógún níwọ̀n gbọ́ ẹgbẹ̀rún àwọn míì ní ọgọ́rùn-ún mẹ́fà oríṣiríṣi ni wọ́n sọ ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ náà ni pé ó kan ọkọ̀ ọlọ́ni ọ̀rọ̀ yẹn ń lọ bẹ́ẹ̀ hátà ìdájà amúrùnà wà fárọ̀ tànúùrù títí làṣẹ ọlọ́run bá fi dé kí làṣẹ ọlọ́run náà nípa pé kí ìparun kó bá wọn. tẹ̀síwájú àfa. ونحمل فيها من كل زوجين اثنين. ọlọ́run ní títí tó fi jẹ́ pé já wà fárọ̀ tànà àwọn ààyè bíi mélòó kan lọ́lọ́run ti sọ lónú Qur'an fárọ̀ tànà torí pé tí wọ́n ń pè ní tanur ó ní ààrò oven gbòrògbé àwọn àbá wọn ṣàlàyé gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas ah, radiyallahu ta'ala ani ó ṣe ṣàlàyé ó ní àtànúr wajhul ard orí tí ń jẹ́ tànúrù nínú àyà yìí ó ní orí ilẹ̀ ayé sọ́rọ̀ tìlẹ̀ ardu uyunan tafúrù hátà fáàrọ̀ lè mẹ́ú mínà tànà nírì láti híyà màkánù náà rí sọ́rọ̀ tafúrù mẹ́ú wà áádá kọ́ọ̀lù jùmúrù sálàf wà ulàmá ilẹ̀ kọ́làf orí tí di ìṣẹ̀lẹ̀ rú àwọn omi ń jáde nínú ilẹ̀ débi pé omi wọ́n á gbogbo bí àrò náà ló mi ti ń jáde kí ni wọ́n ń pè ní àrùwò ní oven ẹni tí ò bá máa kó lọ lé iṣẹ́ búrẹ́dì kíní tí wọ́n mọ̀ yẹn tí wọ́n ń kógi sínú ẹ̀ tígi ó jóná tí wọ́n wá wẹ̀yìn iná kú kí wọ́n tó kó búrẹ́dì sínú ẹ̀ tí wọ́n ń sun yẹn ni wọ́n ń pè láàrò àrò nìyẹn òun ni wọ́n ń pè ní furnace tí wọ́n bá fẹ́ yọ irin inú rẹ̀ náà ni a ti ma yọrin tí wọ́n bá bẹ yọ irin tí wọ́n sọ irin nìdí nǹkan míì inú rẹ̀ náà ni wọ́n ti ṣe nǹkan tó gbóná yẹn ibẹ̀ lómi tí wọ́n ń ṣe yọ wẹ́rẹ́wẹ́rẹ́ tàbá lọ inú suratu sura 23 tí mo kà lẹ́ẹ̀kan yẹn aya 27 kí lọ́lọ́run bá sọ ń bẹ̀ ní فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفار التنور فاسلك فيها من كل زوجين nǹkan alátọ́lọ́n sọ nìyẹn fárọ̀ tẹ̀nù tàbá onú ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ ń jọ náà o ní pé bómi ṣe ń ṣẹ́ nílẹ̀ o náà ní tòkè ń bọ́ omi méjì ló pàdé Suratul Qamar súrà kẹrìnlé ní àádọ́ta àyà ìkọkànlá ń bẹ tabalọ́ka Suratul Qamar ففتحنا أبواب السماء بماء منهمر ọlọ́ni ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر سورة 54 سورة القمر ألاني ففتحنا أبواب السماء أبا شيا وإلكم سما kí lọ́lọ́ ló ń ṣe òun ṣí ilẹ̀kùn sánmà àṣẹ sánmà nílẹ̀kùn òjò tí ń rọ̀ tí ń rọra rọ abájọ àwọn èbó náà ní heaven opens tí òjò bá pọ̀ sánmà ṣí àwọn èbó náà ń sọ bẹ́ẹ̀ bóyá àwọn ìtàn táwọn bàbá ńlá wọn sọ nípa ọ̀rọ̀ àmọ́nẹ́bì inú ìlú gbọ́rọ̀ ní jáde torí àwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn máa ń sọ ìmọ̀ wáyé láti ìtàn àwọn láti tó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run irú òyìnbó tí wọ́n máa sọ pé it raise cat and dog wọ́n ní nínú ọ̀rọ̀ yẹn kìí ṣe pé wọ́n dédé sọ ìgbàgbọ́ àwọn òyìnbó gangan ní jọun àwọn òyìnbó ń gbà tójú èlà ni pé òjò a máa rọ ológbò músù àti ajá tójò bá pọ̀ wọ́n máa ń sọ̀kalẹ̀ láti sánmà gẹ́gẹ́ báwọn Yorùbá náà ṣe sọ pé ọ̀run lẹja ti wá sáyé pé ẹja máa ń sọ̀kalẹ̀ láti sánmà bọ́lẹ̀ pé àwọn onísáyẹ́nsì mo béèrè lápá kan nù wọn kìí ṣe gbogbo wọn mo béèrè wọ́n ní irọ́ ni kò pọ́síbù ṣùgbọ́n àwọn afojú rí àwọn kọ̀ǹkọ̀ ohun tó bójò bá rọ̀ èyàn a mọ́ bá wọn láàyè tí èyàn mọ̀ pé wọn ò lé sí inú gorodóòmù èyàn ò bá mẹ́ tí ó pọ̀ alákàn ejò àwọn èèyàn sì ti rẹ̀ tó ṣe pọ̀ wọ́n ní nítorí pé àwọn ẹja yẹn the half long ilẹ̀ ni wọ́n ti fò jáde ó fò wá la fi rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn sẹ́yìn pé àwọn onísáyẹ́ǹsì sin is believing ti wọn ó dijọ́ tí kan náà àwọn pòfẹ́sọ̀ wọn tẹ́já bá jábọ́ lé lórí tẹ́já ń bá wá jábọ́ lé lórí tí ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ yóò wà ní òun rí yóò wá kírètì hypothesis kan bí ó ṣe di tíọ́rì nù ó ní gbogbo wọn wà máa gbé kí according to wọn àmà kó tiẹ̀ ṣùgbọ́n bọ́lá ń bá sọ wọn ò ní lò láyé àfáwọn pòfẹ́sọ̀ mùsùlùmí ẹ sì máa wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń lò ńlẹ̀ ọlọ́run ní sánmọ̀ ló ń ti sọ̀kalẹ̀ irin ọlọ́run ló ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ aṣọ tá à ń wọ̀ ọlọ́run ló ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ gbogbo ọlọ́run ní wà fi sàmà ìrìsìkíkùn gbogbo ìjẹ́ ìmúyín sánmọ̀ ló wà àti ń ta sàdéhùn ẹ̀ fún sánmọ̀ ni ó ti wà ilẹ́lọ́ fi sọ wípé inú sọ́rọ́tù múlíkù ìparí ẹ̀ tọ́lọ̀ ọlọ́run gbogbo omi inú lẹ̀ in asbahama ukum gọ́ọ̀rọ̀ fámẹ́yà tí kò ń bí máa ìmàáyìn gbogbo mi ọlọ́ni ńgbẹ́ bá títí òun ó kọ́kọ́ tàn ah omi njọ kejì tẹ́bà dé ni it further ìgbà tẹ́ ẹ bá gbogbo drill bíi jẹ ẹni tí ń gbẹ́lẹ̀ fúnra ẹni ó ní ẹgbẹ́ òun jáde wọn ò ní kan omi ẹfà wòwó kò ní sómi ọlọ́run tó bá ní gbogbo omi ó wọlẹ̀ lọ fàmìyà tí kò bí mọ́ ìmà ìn ní ó fún lómi mi àbá sálàfù wọn ní apá kan náà àwọn èèyàn ní omi ojú lọ́lọ́run sọ àbá sálàfù ní kìí sómi ojú o má tún sómi ojú gbogbo omi ta bá ní kò wọlẹ̀ lọ wọ́n gbẹ́ omi láwọn orílẹ̀-èdè kan mo ti gbàgbé ni ó ti pẹ́ díẹ̀ lérí Australia wọ́n ní sea water seeped to underground water omi ìyẹn ò ṣe é lè ó diyọ̀ ṣe àgbọ́lọ́ sí ti sọ náà wákíà yàásín no wákíà lọ́lọ́ ti sọ́nu sọ́lọ́tù wákíà ọlọ́ni tó ń bá sọ omi yìí di kí ni àántùm àmì náà náà ọlọ́run ní omi tẹ̀ mú ẹwòye sí àántùm anzaltumuna anzaltumuhu mínàlì muzni sẹ́yìn lẹ́ ń sọ omi yẹn kalẹ̀ mínàlì muzni láti inú ẹ̀ṣújò alimusnu ẹ̀ṣújò sẹ́yìn lẹ́ ń sọ kalẹ̀ ni amnahanu mú nílò sáwà àbáwà ọlọ́run là ń sọ kalẹ̀ lọ́rùn náà ṣáà ó ní ó ní lábà sọ di tó korò èyàn kàn lọ ẹgbẹ́ mi ojo fún yàn omi lábùwẹ̀ omi lábò mọ́ ní ó bá kí lélẹ̀ jogbo yóò bá di jogbo sí ọlọ́run lẹ́nu kìní kan tó korò igi kan ó korò gidi ní ó ń pè ní jogbo àwọn Yorùbá ní ó korò ju jogbo lọ jogbo ẹsẹ̀ gbé ewúro níbi kíkorò bó bá rí kékeré ẹ̀ báyìí tó bá fi sẹ́nu yóò korò ní fúnra ẹ ló bẹnu jẹ́ ó dàbí àwọn oògùn bàkan báyìí táwọn Ghana ń ṣe péèyàn fi sẹ́nu bó lo toothpaste ó tún máa rí kíkorò ń lẹ́nu ẹ̀ àmọ́ tí wọ́n fi ṣe kíní yẹn bóyá làwọn èèbó ń lọ ń jù sínú Guinness stout tó ráwọn tí wọ́n lọ company yẹn ní kéèjú kékeré báyìí lọ ni wọ́n jù sí ní máa ń mu kòkòrò in tó ń fi burú ju àwọn tí lọ́nu nìí wọ́n gbọ́dọ̀ kó ṣúgà tí ó pọ̀ sí kó lè dùn díẹ̀ so ìwọ tó mú stọ́ọ̀tù ṣúgà tó mú ojú tẹni tí mú àwọn bí àyókù kó lẹ́gbẹ́yìn méjèèjì inú náà lẹ́lẹ́jọ fi àbọ̀ sí tẹ́ẹ̀bá túbá tọ́lọ́wọ̀ sì foríjì yìí ẹ wo bí wọ́n ṣe pọ́n bí àlé wọ́n ní ẹni tó bá yọ ọkùnrin ẹ gbówó fún láìláha torí pé òun ló mú owó náà ẹni tí kùn rẹ̀ rí pẹlẹbẹ mọ́ fún olówó kò mówó náà kò ní ṣe fàájì tí wọ́n bá rí èèyàn tó lówó tí ò ṣe fàájì àwọn yóò ní money miss road inú òní wọn yìí dùn ilé ìfà táwọn afá abaláwọn fẹ́ ṣe politics taban canvas ẹ̀dìbò fún wa Ah, àfá yìí lẹ́lẹ́ ṣe tó bá dán kò ní gbówó jáde àbọ̀ ní gbówó jáde wọn ò ní jáwọn orí nǹkan náà ó lẹ́lẹ́ sáwọn ọ̀rẹ́ wa kan mo sọ fún wọn láàfẹ́ ṣe politics òní àódà ah, ẹgbẹ́ ṣe experimenti sàpẹ́tẹ̀ bá yọ́ǹgì dáadé èèyàn máa ń ṣe experimenti ọ̀rọ̀ tí wọ́n sọ yí ọ̀rọ̀ INPC ní eh, eh, NCP ní o àwọn ọ̀rẹ́ wa méjèèjì wọ́n wá fi ẹsẹ̀ rìn gbogbo ìlú kí n kú làmọ́lẹ̀ gbogbo Òṣogbo wọ́n rìn lẹ́yọ kọ̀ọ̀kan lójúlé sójúlé báyìí wọ́n wá ń kàǹpé àwọn àfáà abẹ́jẹ́ sí àmà local government eh, ẹ̀yìn àfáà náà lẹ̀ lè ṣe àmọ́ àmọ́ kí ni wàláhì àwọn ọ̀rẹ́ wa rìn gbogbo ìlú ìgbà tí àwọn olóṣèlú wá rí pé àwọn èèyàn mọ́ gidi ń jẹ́ àwọn pé orúkọ pátì wọn lọ yọ wọ́n wá sàlàyé pé pátì yẹn ò rẹ́gísítà o níjọ́ tó wá ń ku àárọ̀ ni wọ́n sì wá fi sí padà àti wá rìn kiri fáyàn pé a ti wà nú ẹ̀ńkọ́ kò ṣeé ṣe wọ́n ní eh, sọ́rí àbámọ́lẹ̀ sí ń bẹ̀ wọ́n fi ẹsẹ̀ rìn kiri wọ́n kàǹpé ìpé ẹ̀yìn àbáàlẹ́ léṣe wọn ò ríbò kan àwọn ilé tí ò ní pín owó tí ò ní ṣe kìíní kan bẹ́ẹ̀ sì làwọn àfáà ló yẹ kí wọ́n fi síbẹ̀ torí pé àwọn àfáà ló níbẹ̀rù Ọlọ́run àwọn ló lè ṣèlú ṣùgbọ́n àfáà tí ó débẹ̀ wọ́n ti kọ́kọ́ gba ní hámà wọ́n ti lù ní sípá náà yóò ti tẹ̀ wọ́rọ́kọ́ pé bá a ṣe ń ṣe ń bí nìyẹn o bá a ṣe ń ṣe ń bí nìyẹn o ee báyìí là ṣe ń ṣe o so tẹ́wájú wá rí pé ó ti gbà tán pé ṣe ń ṣe òun ni ó yà bọ́ ọbẹ̀ ń gbà náà ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan takwa náà lè gbé yóò tún ṣe dáadáa díẹ̀ ewé ló ṣe sorry leader my leader kí lẹ ní ká ṣe 2.5 kilo pé billion fún wa 1.5 fún bẹ̀ wọ́n yóò ní tó ṣe lókè ni àwọn èèyàn ní fún àwọn ẹni báyìí fún àwọn ẹni báyìí tí ẹ tó kù yóò a ṣe dáadáa díẹ̀ takwa àkọ́kọ́ máa gbé torí náà ọlọ́run kó ṣàánú wa ọlọ́run bá ní wàfàjárùn ẹlẹ́ àrùdọ̀ òyúnrẹ́n ọlọ́ni nígbàtí a ṣí sánmà bí máa in mọ̀nì hamir máa in mọ̀nì hamir ìtumà rẹ̀ ni omi tó ń dà wíì wà á ń zá lẹ́mìnà ìmọ̀ọ̀sìrọ́ ti máa àrùn sàjáàjá omi tó ń dà wíì ọlọ́ni a ṣí sánmà ẹlẹ́ lómi bá dé wàfàjárùn ẹlẹ́ àrùdọ̀ òyúnrẹ́n kọ́dì kúndì ẹ̀rùn tọ́lọ̀ ń ṣe ọlọ́run ní aṣísánmọ̀ sílẹ̀ kéṣe pójò rọ̀ omi ń dà àwa ní fàjárínálẹ̀ ardọ̀ òyúná àwa ṣí ilẹ̀ ó di ìṣẹ́lẹ̀rú gbogbo àyè lómi ti ń sọ kúlúkúlúkúlú jáde nulẹ̀ kúlúkúlúkúlú òjò tòkè ń rọ̀ omi ń sọ kúlúkúlú gbogbo bí ó vùn ibi ààrò tó gbóná omi ń jáde bẹ́ẹ̀ kúlúkúlúkúlú bómi ṣe ń kún bọ̀ nìyẹn kí lọ́lọ́run á sọ faltakọlìmọ́wò àìlẹ̀ amòrin kọ̀dìkọdìrọ̀ omi tòkè àti tìsàlẹ̀ bá pàdé pẹ̀lú àṣẹ èyí tá a ti pe bubú ẹ̀. wọ́dùn sórí tí mo ń ṣàlàyé lẹ́ẹ̀kan nìyẹn ọlọ́ni àwọn agbénú sórí ọkọ̀ ọkọ̀ wo ni dáàtì àlèwáhìn tá a fi pákó ṣe wọn dúsùr dúsùr yẹn ni mo ń sàlàyé lẹ́ẹ̀kan pé disar jámù ẹni dúsùr ó náà ni àwọn ìgbágó àbí kí la lè pé ọ̀wá tàbí kí la gbé inú èdè kàrẹ́ pòrò ẹ́ kí ni yóò bá ìpòrò ha mo tó rí ibùn kan ní ìsìn wọn ní àbí pòrò àwọn kìíní yẹn ni wọ́n fi kan ọkọ̀ yẹn lọ́lọ́wọ́ bá sọ ń bí tájírí bí ààyù nìna jásà ọlọ́run ní ń lọ lábẹ́ ojú wa jásà ẹ̀san lélẹ̀ limankana kúfìr ṣe àpọ́ sọ pé káfàrọ̀ kúfìr ẹni tá ti kọ tiẹ̀ mankana kúfìr àwọn tá a ti pati tá a kọ́ tí wọ́n ẹ̀san wọn ni àwọn ń lọ tí wọ́n wọ́n lè fò wọ́n lè téńté jẹ́ ká padà sínú sọ́ọ̀tù húdù tá a ti ń bọ̀. hatta idha jaa amruna. naam. hatta idha jaa amruna wa faratan nuru fasluk qul nahmil fiha. qul nahmil fiha. níta sọ náà ni pé mú sínú gbé wọnú yẹn mi kú lè zàwùjáìní mi kú lè mi kú lè gbogbo ìran kọ̀ọ̀kan zàwùjáìní mú akọ̀kan mú abo kan sínú ọkọ̀ ẹ wo o mi kú lè zàwùjáìní ó yàtọ̀ sí mi kú lè ẹgbẹ́ zàwùjẹ́ nìyẹn òun jẹ́ maf'ulun bihi mansub wa alamatu nasbi aliyahu niyabata anil kini anil fati li annahu li annahu kini musanna zawjain ṣàpẹ́ zawjani ló yẹ kó jẹ́ zawjain àwọn ni wọ́n pè ní dual nínú èdè lárúbáwá so wá ní ní kúlé ìyẹn ni pé ìmí fi ha zawjaini min kulli wallahu ta'ala a'lam torí náà ọlọ́ni wà áhàlákà gbogbo ẹranko tí ń bẹ lérílẹ̀ máa mú akọ àtabo kìnìún mọ́kò gbogbo kìnìún wọlé akọ abo erin mọ́kò gbogbo erin wọlé akọ abo kan gbogbo ẹyẹ wọ́n ní àwọn àfáàǹgbà tí wọ́n sàlàyé wọ́n ní ìpele mẹ́ta lọ́kọ̀ wà ìpele tòkè làwọn ẹyẹ wà ìpele tààrin làwọn èèyàn wà ìsàlẹ̀ làwọn ẹranko wà àwọn dábà ọkọ̀ sí nílẹ̀kùn wọ́n ti ilẹ̀kùn ẹ̀ ó sì lẹ́nu ọ̀nà ọlọ́wà ní wà áhànlák àtàwọn ará alé rẹ̀ ìlàmà sábàkọ̀ alé ìlìkọ́ òlù àyàfi ẹni tọ́rọ̀ ti gbàwájú nípa ẹ̀ wàmàn àmàná àti àwọn tí kíni o tí wọ́n gbàgbọ́ yàní mú àwọn akọ̀kan abòkánú gbogbo onírúurú ẹranko àtẹyẹ tún mú àwọn ara lè rẹ̀ àyàfẹ́ ni ọ̀rọ̀ ti gba wájú pé yóò parun olò ní mú kò sì wá kó àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọlé àwọn owó lọ̀rọ̀ ti kọjá lórí wọn ìyàwó ẹ̀ tọ́nà ọba sọ nínú sórọ́tù taharim tó ráhàn fáà padà sọ wípé kò wọ ọkọ̀ yẹn pẹ̀lú inú ó parẹ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ yáàmù kìí ṣe iṣu yáàmù tá à ń jẹ́ yáàmù bí wọ́n ṣe kọ́nù nìí dam àwọn àwọn afáàn kan ní yam àwọn kan ní kanaan pẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn àwọn israeliyat àwọn ní ń sàlàyé kùránì ó sàlàyé ìtàn sì pọ̀ lórí ọ̀rọ̀ kómi òní bóyá tó bá rọ̀ lámà máwọn kan wá irú obìnrin kan tí wọ́n ló nawọ́ ọmọ tí ń sókè nígbà tó yá tómi fẹ́ kan tí omi ó kọjá lẹ́gbẹ̀ẹ́ òkun báyìí nígbà tó ọkọ̀ ọdún ẹ̀mí wọ́n sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n a padà ṣàlàyé torí Ibn Kathir sọ ọ̀rọ̀ yẹn nínú Al-Bidaya wa Nihaya ó fọ́ gbogbo ìtàn yẹn pé kò rí bẹ́ẹ̀ ó sì púrúfù ẹ̀ tó lọ́rọ̀ kan torí àsìkò. wọ́n máa àmàlà máa hù ilá kọ́lí kò sì sẹ́ni tó gbàgbọ́ bọ́rọ̀ ti rí lónìí náà nù àdúgbò yín ó bá di ṣubúì tó ń ti pa wà nínú ààwẹ̀ kayé ẹ̀yin tẹ́ kí ṣubúì tẹ́ kí sọ́látùl fájírì ní sáfù kayé yín kó wá kayé èèyàn tí ń gbé àdúgbò yín kó wá kírètì réṣíò ẹ̀ ẹ̀ mọ́kà ńkọ́ ṣèbí gbogbo èèyàn ní kírun mọ́kà kí ni population gbogbo Saudi Arabia the whole of Saudi Arabia what's their population ṣé wọ́n tó ten million pẹ̀lú àwọn àlejò tí ń gbé bẹ́ẹ̀ compare sí ìlú kan ní Asia compare sí China ibi tó ti mọ̀ pé ọ́ ah, nǹkan bẹ́ńlẹ̀ wo China wo America wo Europe wo gbogbo àwọn ìlú yẹn wo iye kèfèrí mẹ́mẹ́kọ̀ wo mùsùlùmí ó rí pé rẹ́wúrẹ́wú ni wá ṣùgbọ́n kékeré ata tí ó ṣe é fi sí gíní ní mùsùlùmí wọ́n ní kékeré abẹ́kéré kìí ṣe mímì fàdíẹ̀ kò tó wọn òbí bàbá ńlá ẹ̀yà adìẹ dá kó mi abẹ́rẹ́ bó bá ti rí tó fẹnu sábà ní ògbèjú lẹ̀ ní wọ́n máa ń sá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n àwọn èrí wa gbé mi ìbájẹ́ pé wọ́n rí wa gbé mi ni kò yẹ ká ṣẹ́kù mọ́ lórílẹ̀ àìbí ọmọ tí wọ́n fojú wa rí ní Andalus àmọ́ tí wọ́n fojú wa rí ni Philistine ní Bosnia ni Zagovinia, ni Russia ni gbogbo tí ń jẹ́ USSR USSR kọ́ ní jẹ́ tẹ́lẹ̀ o àmọ́ tí Stalin fojú wa rí mo ti kárí bi ọdún bíi mẹ́ yóò ti tó ten years sẹ́yìn iye èèyàn tí wọ́n pa láwọn ìlú kọ̀ọ̀kan ní bolshevik revolution iye mùsùlùmí tí wọ́n pa iye àfáà tí wọ́n pa iye mọ́ṣáláṣí tí wọ́n wó kálẹ̀ ẹ̀kọ́ kan tó dáwọn àfáà mọ́ ní rẹ́kọ́ọ̀dù púpọ̀ ẹwọ́n tí wọ́n ṣe fún wa ní Iraq ẹwọ́n tí wọ́n kéṣe Iraq ti sí ni mo ń sọ àtijọ́ ní o ẹwọ́n tí wọ́n ṣe ní Basra ẹwọ́n tí wọ́n ṣe ní Kufa ẹwọ́ tíra àwọn àfáà tí wọ́n dà sí ripa Tigris tí wọ́n fi ṣe bridge kẹmọ iye rẹ́kọ́ọ̀dù tó ti lọ ńgbà tí wọ́n wọ̀lú mùsùlùmí wọ́n wá wọ library wọ́n ń da ìwé wa sínú omi o ni wọ́n fi ṣe bridge. tí wọ́n fi rìn kọjá ṣẹ́rí páwọn eléyìí gan ọ̀tá knowledge wọ́n sì máa sọ fún wa lónìí páwọn làwọn good ní knowledge báwo lèyàn ṣe lè kó research findings kó dànù omi kó ló fi ṣe bíríjì ẹ mọ iye àwọn records tó ti lọ àwọn síbẹ̀síbẹ̀ wo táwọn àbá akọ́ ṣẹ́kù bẹ́ẹ̀ bá lọ wọnú tí àìró bá èèyàn ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú ògọ́ọlọ́n tó bá dọ̀ọ̀lá àmọ́ tẹ̀síwájú àwọn tó gbàgbọ́ pẹ̀lú nóò péréte ni wọ́n wóńwẹ́ ni wọ́n díẹ̀ ni wọ́n bó ṣe rí lónìí náà abẹ́ọlọ́wọ́ ọba àlékẹ́ọlá àwọn díẹ̀ tí ó sórí ehun kàwá mọ́ wọn o mọ́kàwá máa wọn ọ̀gọ̀rọ̀ tí ó wọ̀ná tó ránà bí ní tó bá díjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alìkíámà alìjẹ́nà máa ṣòfò kí ni mo gbà lérò gbogbo ẹni tó wà jẹ́nà ti wà alìjẹ́nà tán ayé ò bá tún kù rẹpẹtẹ inú alìjẹ́nà táwọn èèyàn ò ní sí kò ní sẹ́dá kan bẹ́ẹ̀ ọlọ́run ó ṣẹ̀tún wá dá àwọn ẹ̀dá míì kí wọ́n máa gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú náà wírí dá lóhun ọlọ́mọ sí wá lọ́mọ náà اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àtàwọn gbàgbé ọ̀pọ̀lú muslim youth ìdánilẹ́kọ̀ọ́ sátọ̀dé àwọn ìbánisọ̀rọ̀